والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسي على يد بصلاة العيدين صلاة عيد ككري عيد التناوي عيد إليا الإمام ابن القيم رحمه الله ونكان كان صلى الله عليه وسلم يصلي العيدين في المصلى إذا النبي صلى الله عليه وسلم تبع بيت صلاة العيد آي تيو تيو صلاة نيا باول النبي صلى الله عليه وسلم في منزل صلاة العيد إليه تو تو منزل يكون بقول لكوكا أيه كان يا يكان tá àsọtọ fún sọlá Eid ó ká ní àyè kan tá àsọtọ fún sọlá Eid. وهو المصلى الذي على باب المدينة الشرقية ولو ناني أي صلاة إليه توا ني أبا ومدينة ني أغما إبو ولم يصل العيد بمسجده إلا مرة واحدة أصابهم مطر wọn lànà bí sọlá àṣẹlẹ kò sì kéré ìdèrè nínú mẹsídìí rẹ̀ àfilẹ ìkan ṣoṣo nígbà tó jù rọ eléyìí túmọ̀ sí wípé kò burú kákí nínú wa ní ìgbà tí ìdíwọ́ bá wà tí ò ní wa lè níbo tí ò ní mú wa lè ṣe ní mùsọ̀lẹ̀lẹ̀ yàtọ̀ sí lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tiwa ibẹ̀ làwọn èèyàn ti ń sọ̀tọ̀ láti lè rí ìdí lónìí wọ́n yìí tiẹ̀ gbìyànjú láti pé káwọn lọ sí ẹ̀yìn ìlú eléyìí ọ̀dà tó odó sì fà á lọ́pọ̀lọpọ̀ kọ́dà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ò máa ń ṣe nínú mẹ́sáàgì ẹ rí i pé ààyè ibi tá ti ń sọ̀tọ̀ láti lè rí ìdí wa generally kì í sẹ́yìn ìlú oníkálukú ọkàn wábì kan tílẹ̀ bá ti gbófo ó lè jẹ ilẹ̀ gbayawu kan tó jẹ́ tilé ẹ̀kọ́ kan ó sì lè jẹ ilẹ̀ gbansasa kan tó ti pé ń bẹ láàrin àdúgbò tá à ń gbé ibẹ̀ lákéde fáwọn yẹn pàṣẹ ti solatul Eid ọ̀dà tó nítorí pé al-hikmatu eléyìí tí sẹ̀rí àfẹ́ mú jáde látàrí pé ká lọ́ọ́ ṣe solatul Eid wa ní ẹ̀yìn odi ìlú lábàáwọ̀lú a lè rí mú níbi ká máa ṣe solatul Eid láàrin ìgboro a lè rí mú nínú ká máa ṣe salatul Eid nínú àwọn masajidu wa. nítorí pé kí ni àsìkò tẹ́ ẹ bá gbéra pa tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ lọ sí ẹnu odi ìlú tẹ́ ẹ lọ ṣe salatul Eid níbẹ̀ àǹfààní púpọ̀ ní òtara rẹ̀ wáyé nínú àwọn àǹfààní yìí òun náà ní wípé lílọ bíbọ̀ yín yóò mú kí àwọn ẹni tí ò bá jẹ́ mùsùlùmí wọ́n á mọ̀ pé yẹ́sì tọ́lọ́run ọba làtẹ̀. eléyìí tí ó lè wáyé tó bá jẹ́ pé ní ìtòsí ilé ìlànà ti ṣe sọ̀láàtì láàyè wọn náà wò wò ọkàn jáde nínú yàrá rẹ ló bá ti bọ sínú mẹsì lẹbàlẹ ti parí sọ̀láàtì láàyè ló sún padà sínú ilé tí ọjọ́ pé òní lọ́jọ́ ọdún bí òní jọ torí kàmá tadkhulu fil ayyam al-'adiyya ila al-masjid dakhalta al-yawm wọ́n ti ṣe máa wọ mẹ́sàlásí láwọn ọjọ́ ìkú náà lọ wọ́ lónìí kò ìdínú tóbi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè táǹtì ń ṣe sọ̀láṣì làídì wa yẹn ó kù díẹ̀ káàtó. ohun tó sì fi tí sọ̀láṣì làídì tóbi ń wáyé ní àwọn àyè táǹsọ yìí báyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn sábàbí tí ò ti ẹ̀fẹsẹ̀ múlẹ̀ rárá ni. nínú àwọn sábàbí yẹn wọ́n lè sọ pé ibi táwọn ti ń ṣe sọ̀láṣì làídì tẹ́lẹ̀ bàbá tí máa ń ṣe imam táwọn bá ti parí sọlá tó máa bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà àwọn tí wọ́n máa ń ṣe tọ́ta kó súnà Ànábì sallallahu alaihi wasallam yẹn gbogbo owó táwọn bá pa ń bẹ̀ òníkan ní máa dáa kú lọ́lé. wàhálà yìí àwọn náà bùkátà láti máa pa owó táwọn kó àwọn tó wá rí ibi táwọn sàn pa wá táwọn tó sàn pa padà lé láì mú kankan lọ́lé. Allah ṣé ẹ̀dínù tahawwala torí di eléyìí ẹ̀dá mójútó àárín ọ̀pọ̀lọpọ̀ ríìdì tí wọ́n dálẹ̀ wọ́n dálẹ̀ torí owó ni bákan náà òbí wọn dálẹ̀ nítorí ìjàmọ́ àwọn ìṣe kankan náà wọ́n ní àkọ́rọ́ náà jẹ̀mí àn bí ànàdí nàná wà ìdọ̀ tó ti pé gbogbo alábàápẹ́ ti wọ ọ̀kan ṣoṣo ni báwo wá láwa ti torí pé wọ́n ṣe dín nìkan ẹlòmíín ṣe dín nìkan àwa ti torí rẹ̀ àwa fúnra yẹlẹyẹlẹ àwa máa lọ rídìí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yin wọn máa gbàgbé kájáde àwọn kan gbàgbé wọlé. sọ bẹ́ẹ̀ òkùnkùn dà bẹ́ẹ̀ rárá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀ẹ́dì yẹn ẹ̀ẹ́dì pé tipatipa láfìrí sáfù méjì ń gbà mí. ìmáàmù yẹn náà tó bá dúró tó bá tó kútu ọjọ́ ọmọ dájì ò náà àti gbọ́. báwọn èèyàn ọmọ nǹkọjá ọmọ pé làwọn eléyìí náà ṣe náà lẹ́yìn náà ṣe sáfù méjì sáfù méjì tó bá tún kò bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ló wà tó ṣe wọ́n mọ̀ parọ́ sanra wọn jẹ́ ara lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa wọ́n á sọ pé ìlú táwọn ń gbé kò sí wọ́n á ní ìlú táwọn ń gbé kò sílẹ̀ tó níbẹ̀ kò sílẹ̀ tó níbẹ̀ lẹ́yìn odi gbogbo tí o ní lẹ́yìn òdì yọ lẹ́yìn òdì náà ni ẹnìkan ní ikú làwọn ń gbé sà ńgbà náà wọn kọ́ wọn ní gbogbo lẹ́sí tán lẹ́kọ̀ọ́ àìrọ̀lọ́pàá ilẹ̀ ọ̀sán lẹ́kọ̀ọ́ ọ̀làrí tóbi jẹ́ pé títí dọ̀la àwọn yẹn tún ra lẹ̀ lẹ́kọ̀ọ́ sáwọ́lẹ́lá tọ́ọ̀bù nínú èkó wàá ríra nínú Lagos state tó ẹni tó bá ń wáyẹlẹ kọ lọ ságun Badagry yóò rí lẹ àbí òní rí lẹ Èkó náà sì ni àbí kọ lọ ságun Àkòròdú yóò rí lẹ àbí òní rí lẹ yóò rí lẹ pé kí ni ká lọ sọnù hmm? ibi ká tún wà lọ́yẹ́ pé èèyàn ò fi di ilẹ̀ tómi ó fi jẹ́ pé ọ̀rọ̀ aparẹ́ díẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ti àjà yóò rí lẹ́mẹ́rin abẹ́ òní rí à ń tọ́ nítorí tẹ́lẹ̀ ká wálẹ̀ tọ́ lájú ká lọ sọ láti lè rí ẹnìkan nígbà táwọn lọ sí Mẹ́kà àtìgbà táwọn wà ní Madina àwọn rí i pé nínú Haramain yẹn ni wọ́n ti ń kí sọlá tìlà yìí Mẹ́kà ní sìn ẹrí pé ní mẹsàlásì Kàábà ni wọ́n ti ń kí sọlá tìlà yìí ní Madina mẹsàlásì ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti ń kí sọlá tìlà yìí eléyìí náà gan Madina lànà bisalòlá àti sọlá lọ sí àti rí i pé nínú gbèsè ayé rẹ náà lẹ́yìn náà ti gbọ́ yẹn. kí gbogbo sọláàtì rẹ̀ yìí sànà bisalòwà àtìlàn ti kò sínú mẹ́sìdì rẹ̀ lọ́sí kó náà ló sọ pé sọláàtì ń fi mẹ́sìdì hàdá afdalu min alfi sọláàtì fi mẹ́sìdì wá illa al-masjid al-haram sọláàtì ẹ̀yọ̀ kan tí yẹn bá ti ní mẹ́sìláàtì mi yìí ọlọ́lá ju ẹgbẹ̀rún rú rẹ̀ tá a bá ti ní mẹ́sìláàtì mi lọ àyàfi mẹ́sìdì al-haram tẹ̀lé yìí túmọ̀ sí wípé kọ́dà kí sọláàtì yẹn kọjá náà fi là kẹ́ẹ̀bì sọláàtì rẹ̀ tó bá ti ẹ̀yọ̀ kan rẹ̀ ní mẹ́sìláàtì ànábì sallallahu alaihi wasallam ọlọ́lá ju ẹgbẹ̀rún irú rẹ̀ tó bá ti bòmí lọ. nínú náà sábà wọn nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé salatun fi masjidi hada afdalu min alfi salatin fi ma siwa sílẹ̀ yìí túmọ̀ sí pé ẹni tó bá wà ní Madina ń ṣe lọ yẹ kó máa yẹ nàwáfílù rẹ̀ náà nínú masjidi rẹ̀ náà fílà ti bẹ síwájú salatu gbóhùn kọlọ sí masjid ètí mẹlẹ́yìn salatu gbóhùn nínú masjid eléyìí tí ń bẹ lẹ́yìn maghrib nínú masjid eléyìí tí ń bẹ lẹ́yìn isha nínú masjid eléyìí tí ń bẹ síwájú àsùbá nínú masjid tó bá ti fẹ́ kí síwájú asr nínú masjid tó bá fẹ́ kí lẹ́yìn sọ̀látù jumu'ah nínú masjid síbẹ̀ ni kìí ṣe bẹ́ẹ̀ o kìí ṣe bẹ́ẹ̀ tó ti pé yọ́ọ̀ lọ́la ju ẹgbẹ̀rún rúṣọ láti bẹ́ẹ̀ lọ́tọ́ bá ṣe ń bomi ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wá wípé kọ́dà kó sókè àmọ́ kò ṣe náfìlà nílé ńlọ́lọ́lá jù torí afdalu salati rajuli ma kana fi baytihi illa al-maktuba èyí tó lọ́lá jù nínú sọ̀láàtù tí ọkùnrin bá kí náà lè tó kí nínú ilé rẹ̀ àyàfi sọ̀láàtù tó jẹ́ ọ̀ràn yẹn. tẹ́lẹ̀ ìfihàn wáyé pé àwọn náfìlà tí wọ́n kí níjẹ̀mọ́ la lè lọ sí mẹ́sídìí fún àmì ìjọ torí délé àwọn àyàn orí pé wọ́n ń kiri masjid torí rẹ̀ lẹ́yìn náà ti fi ti yín náà sí masjid ẹ̀ rí nǹkan wí nítorí pé Ànábì sallallahu alaihi wasallam lọ́gá wa ọ̀nà ń wá àwòkọ́sí rẹ̀ ọ̀nà ló ti jẹ́ pé kò kí solatul Eid ní jọ́ka ní masjid àfi ní ẹ̀mẹ́lò ẹ̀mẹ́lò lẹ́ẹ̀kan ṣoṣo àti rí pé ntọ́fà náà ní òjò torí ẹ̀ náà sọ pé àwa náà jaga fúnra ara wa tí àwa náà tó bá fẹ́ ti solatul Eid ní pápá ṣùgbọ́n tí òjò tí òjò ká láǹfààní àti ń bẹ̀ àbí ìdíwọ́ mi kọ́lọ̀ mẹ́jọ arógun so bí irú àwọn àdíwọ́ báyẹn tí ò ní jẹ́ káwọn yóò lè lọ jìnnàjìnnà kò burú pé kẹsì sọ láti rà yìí nínú àwọn mẹ́sáàjì lóyún ilé ìjẹ́bù tó ṣe jẹ́ ń bẹ̀. tán nítorí sábàbí yẹn lànà bisọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti rà yìí nínú mẹ́sì ẹnìkan á ní ẹ ṣé ní ìsìngbà tó ń sọ pé lọ sí pápá tó sì jẹ́ pé ní mọ́kà àti mẹ́dínà so àwọn mẹsìlì wọn ti máa kí ẹsẹ kò tó pé káwọ wọn kọ sí àbí má kò tó ní hújà àbí má dínà tó ní hújà sẹwọn kí mi ò ẹjọ ti má kà sí òtú lẹrì à ẹrí tí ọ náà gbogbo ọ tẹ̀lé ọ náà ní ni qala Allahu wa qala Rasul anábì sallallahu alaihi wasallam sọlọ gá na fẹsẹ islam yìí rántí wa ó ti ti sí náà wọn káwa náà tẹ́lẹ̀ ìjàbọ̀ tó ṣe jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn tó máa ń sọ kí arígbá ń ṣe bẹ́ẹ̀ arígbá ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rí pé wọ́n ń ṣe lódodo ó ṣe déédé àwọn kan sì wà tọ́lẹ́ pé náà lẹ́rí ní ìsìn. gẹ́gẹ́ bí pé anábì sallallahu alaihi wasallam kì í kí salatul Eid kì í kí salatul Eid nínú mẹ́sídìí rẹ̀ àbílẹ̀ ìkan ṣoṣo ó túmọ̀ sí pé táwa bá ṣe bẹ́ẹ̀ ńkọ́ táwa bá ṣe bẹ́ẹ̀ tàwa fíksì sọ̀látù làyè tàwa fíksì ẹ̀ sínú mẹ́sì pé gbogbo ìgbà ibẹ̀ láti máa ṣe àṣìdá. tòkòtò wá fi tibì kan pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ sì kẹ́wọ́ ọ̀sọ́rọ̀ mbẹ̀ ọ̀sọ́rọ̀ mbẹ̀. tọ́ wọ́n á ní. وهديه كان فعلهما في المصلى دائما sẹ́yìn pé tíra yìí wọ́n ṣe nítorí àti sàlàyé ìlànà ànábì sallallahu alaihi wasallam fún wa wọ́n ní ìlànà ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé salatul Eid gbogbo bàtà àbàtì ṣe ní pápá láti máa ṣe sẹ́yìn òjì ìlú ibẹ̀ láti máa ṣe. tọ́ ẹ wá ṣàkíyèsí o wọ́n ní mùsọ́là wọ́n sọ pé masjid ẹ̀fọ́ àwọn ní yorùbá ní ìdúró lásán náà masjid kó láì tó túmọ̀ masalasi àbí ẹlòmíì ni masalasi nílùú kan kú mọ́ àwọn máa ń sọ pé masalasi tó gbogbo ẹ̀ mùsọ̀lá ńkọ́ ayé sọ̀lá tó ẹ́. سيدنا النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين ثاني كانوا يبقى المسجد فمن جنكو سؤال كتوك ركع مسجد سي مسجد náà ni mùsọ́lá ṣé mùsọ́lá òun náà ni mẹ́sì kéèsè torí kó kọ́ sí èsì papọ̀ ó túmọ̀ sí pé ìdájọ́ àwọn náà kọ́ kéèsè kankan náà tó ṣe mẹ́sìdì máa ní lẹ́kùn mẹ́sìdì máa ní ọmọ ní àti bàbà tòlmẹ́sìdè ó máa níbi tí èèyàn bá wọlé ó máa níbi tí èèyàn bá jáde àmọ́ mùsọ́lá gbogbo ẹ̀ ní ó sílẹ̀ àbí òye wa tó túmọ̀ sí pé àyè tí kì í bá ti ṣe mẹ́sìdè tá a bá wọ bẹ̀ àbùkátà láti kí tàhíyàtẹ́l mẹ́sìdè lọ́sí pé mùsọ́lá náà ni o ṣùgbọ́n kì í ṣe mẹ́sìdè kì í ṣe mẹ́sìdè tó àbùkátà láti kí tàhíyàtẹ́l mẹ́sìdè níbẹ̀. wọn náà nàbí sọlọ lọ́wọ́ nígbà tí ó bá jáde lọ sí eid ó máa ń wọ ìtọ́ wà jù nínú àwọn allah eléyìí túmọ̀ sí wípé nǹkan tó jẹ́ kókó tá a fẹ́ lọ́jọ́ náà ìgbà tó o bá ti wá wọ dáa lọ síbi tó ti fẹ́ bá tó dé lẹ́wọ̀ àwọ̀ àpàtì ẹ̀rọ ọ̀dà tó ẹlòmíì wà yóò lè náà náà ń gbà bá padà dé ni wọ́n bá padà dé bó lẹ́wàá lọ sí rídùú mi tún wà ní. ó túbọ̀ sí lọ gbá fẹ́ bàná làwọn wọ̀ sí sàlẹ̀ àpàdé sọ́dà òkùnkù dà. eléyìí ń túmọ̀ sí wípé ń bẹ nínú àmì ẹni ọlọ́ọ̀ni wọ kó o ṣe àgbéga tọ́lọ́n bá ṣàgbéga rẹ̀ ọlọ́run ṣàgbéga ọjọ́ ọdún alẹ́ náà dáa jẹ́ mùsùlùmí kásàgbéga ọjọ́ ọdún kápánlé torí ẹ ẹ̀wù tó ti ya lẹ́yìn ọrùn má wọ̀ ọ́ kọ́lá kàtẹ́ ẹ̀pọ́ ya onìkan náà ló sì ní kọ́ ọ̀fọ́ kọ́ ọ lọ kọ́ wá wẹ́ni fún ọ lówó tó fi ràn lẹ́yìn ọrùn eléyìí pàtàkì torí kí a lè bá rí ìyàtọ̀ láàrin ọjọ́ tí ọjọ́ ọjọ́ ọdún wa àtọ́jọ́ tí kìí ṣe ọjọ́ ọdún wa. tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́rù. Ọ bụrụ wọn ajimal èyí tó rẹwà jù èyí rẹwà jù lànàbí máa wọ ọjọ́ yẹn sallallahu alaihi wa sallam tó sí pé tuntun ṣùgbọ́n tá a bá lè dáṣọ tuntun nítorí ọdún ọjà púpọ̀ tí làwọn á tún tuntun fún gbogbo àwọn aṣọ tiẹ̀ ní tó máa jáde nínú òyìnbó pé njọ́ tá ń ṣe ìyàwó àti sílífà ẹnjọ́ tí wọ́n bí mẹ̀múnà ẹnjọ́ tí wọ́n sílé ẹnjọ́ tí bàbá ti mọ́kàdé ẹnjọ́ tí kìnnì kan aṣọ ẹgbẹ́jọ dá. ìwọ wá lọ̀kan tó ọ̀dá nítorí pọ́dún dé ọ̀pọ̀lọpọ̀ ò lè rí tọ́ka jù tó sì dáa bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí pé pé tọ́ àsọtúnmọ̀ wọ̀ yìí o ní ọdún ìtúnu àwẹ̀ kẹta ni mo dà eléyìí ọdún iléyà tọkọjá ni mo dà wọn á gbọ́ gbogbo ọdún ọdún àti ah, ọdún ló ń délẹ̀ yín dáàbọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọdún àbí òye yàtọ̀ sí àtòkù ẹ̀gbẹ́ bọ́lá kùtùkù wà ìpè àtòkù ẹ̀gbẹ́ lélẹ̀ ah, á ọlọ́mọdé abáwọn dárú ẹ̀. torí ẹ kéèyàn máa dá aṣọ nítorí ọdún ọ̀dà púpọ̀ wọ́n lè ti mọ̀ pé tó bá ti kọ́ra igi wàá dá aṣọ nítorí pọ́dún dé ọdún túbọ̀ nítumọ̀ míì lọ́dọ̀ tó ga èyí tí mo ti torí dá aṣọ kéré tó bá jẹ́ kó o ní dá aṣọ tuntun síra lọ́rùn kọ́ fa. wọn á lọ wọ sọ tuntun òun gbé kìtìpá tiẹ̀ tí màá wọ̀ tẹ́lẹ̀ ó tún gbé wọ̀ bí mo ti fẹ́ rí ọ̀nà àwọn olùdílẹ̀ wàá rí i pé wàá tiraka láti bò náà kò sí bó ti bára rẹ̀ rà tó bá yàwó rà tó ní bọ́mọ náà tẹ̀lé ìtumọ̀ sí wípé akẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ jù kí tuntun kẹ́ ẹ bá ti sọ bọ́ọ̀dì ìta wọn bẹ nínú àwọn aṣọ títí pé a nílé bóyá àwọjọ ẹ̀ka lọ bóyá àwọjọ ẹ̀mejì lọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ebi lè wọṣọ nínú wa ni pé a mọ̀ pé kí mi bá pé dùn mí nù gàn àbí bẹ́ẹ̀ kọ́ lọ́pọ̀lọpọ̀ máa ń ròyìn ní ìtìtọ́ bá pa wọ̀ lónìí ó tún di lọ́la dàńdógó ó di gbogbo ẹ̀dá ń kó jáde láwùjọ tó ti bá ti pọ̀ báyìí lẹ́yìn pé tí wọ́n wí nù ìgbé ah ṣe ṣe pé lágbájá ó ṣe ṣe àbótí ilé àwọn kan ti gbájú ẹ̀ fún un. eléyìí ń bẹnu sábàbí tẹ́fìdì gbogbo yẹn wọ́n máa rìn jáde lójúmọ́ bíi mẹkáníìkì nítorí pé wọ́n máa kékeré ń tún àwọn nù. ẹ dákun kí ni ń bà yín lọ́kàn jẹ́ mò ń béèrè kí ni ń bà yín lọ́kàn jẹ́ ṣé ẹ̀ẹ́dùnú pẹ̀jẹ́ mùsùlùmí. naa ẹ dunu pé wọn máa tìyín lórí mú tìyín lọ́rùn mú kẹtó mi ẹ dunu wípé ẹ fẹ́ gbọ́wọ́ ọwọ́ gbé ẹ dunu pẹsẹ sí gbé ẹ sì dunu wípé ẹ rólírò Ọlọ́run ọdà yín lọ́pọ̀ lọ́rùn kí á lè fún kí ni sọ kọlọ kan sani olówó nu wa kò sí. ti ṣé à ń kó owó tó wá dẹni tí ó jogun wa ni àbí báwo kọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí wọ́n ń kẹ́hùn sọ̀sọ̀dà ń kẹ́hùn ntí ó ṣẹlẹ̀ ní ibi tí wọ́n bá kú àwọn aṣọ tuntun tuntun olówó iyebíye tí wọ́n lè wọ́n tó ń wò pé àfi kí àfikọ́ jẹ́ pé kaba yìí lọ ṣẹlẹ̀ àfikọ́ jẹ́ pé ìjọ kaba yìí mo lè wọ̀ wọ́n àbí òye tí wọ́n bá kú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́mọ́ ọ̀sọ̀ abẹ́sí náà lọ pé lóye ọ̀yẹ wíwọ̀ mẹ́ẹ́ bínú lẹ̀ wọ́láhì. ṣé wọ́n mọ̀ pé àwọn bàbá ní kúkúrú àwọn tó yìí àbí ẹ̀kọ́ àbí èsì wọ̀ wọ́n fún yàwó lómi wọ́n mọ̀ fi tẹ̀lé ti fọ́ ṣé wọ́n mọ̀ àkójọ yìí ọ̀la ọjọ́ máa kẹ́ ti wọ́n lọ́jọ́ lójú kò ní ju àwọn lójú amúra àwọn aṣọ a ní táwọn àwọ̀ wọn ẹ̀tọ́ ń bá wọ̀ ìdí tó fi ní yọjọ́ ọdún bí ẹni tí ń tukọ alágbàrú bọ̀ pé ńgbà tó tún kò sí ìdèfà ọ̀ ń sànù ara rẹ̀ nínú sànù ara náà nìkan wọ́n tó da sára torí bá bá ṣe ni máa ń bọ̀ níbo ẹni tí wọ́n ń lé bọ̀ sẹ́wọ̀n káwọn máa yẹra fún ni àmọ́ tí máa ń bọ̀ níbo ọmọlúwàbí àwọn èèyàn kí wọ́n yẹra ẹ̀ wọ́n ti máa ń ṣé irú èso tí wọ́n tẹ́lẹ̀ ló tún di sí èso tún dáa jùlọ lọ́wọ́ tó bá dọjọ́ ìdí ńkọ́ à èyí tó tún ju gbogbo eléyìí lọ lọ́wọ́ kọ́nùkó yé wa àmọ́ ńgbà tẹ́ ẹ máa ti jẹ́ pétọ̀ bí ẹni tí ń ru pọ́npọ́n yóò máa wẹ̀wù níjọ́ tó bá ti jẹ́ ọdún tó bá lò wẹ̀wù ilé mo jẹ́ try na ò tíráì ò dì gàdà. tó o torí di eléyìí báyìí kátàrà tó bá a fẹ́ pé complete police méjì ó ní fáwọn ọjọ́ júmọ̀ àtàwọn ọjọ́ ọdún. a torípé láyé ìgbà yẹn ẹnìkan ní méjì kéde ẹ̀sìn ní káwa abẹ́rẹ́ rẹ̀ so torí pé láyé ìgbà yẹn láti láti fún bí àwọn ìṣòro máa lọ sí láti fi àwọn ẹ̀rọ ọ̀kan ti sọ láti fi. ẹgbẹ́ àyè ìgbà tó yẹ kí ẹ wà nígbà tó kán lọ láyé rí láti àwọn ẹ̀rọ. ابن عمير رضي الله عنه أخبرنا النبي صلى الله عليه وسلم بالمهدي wọn wọ̀ ó lè jẹ́ aláwọ̀ ewé green ìgbà míì ó lè jẹ́ aláwọ̀ pupa ṣùgbọ́n walaysa huwa ahmara musmatan kama yadhunnuhu ba'dun nas ṣùgbọ́n kì í ṣe pupa gbòò tí kọ́lọ̀ mi ọ̀la láàrin gẹ́gẹ́ bá pàkánù àwọn èèyàn ṣe ń lérò ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ láti ṣe láti kọ̀ fáwọn ọkùnrin láti wọ aṣọ tó jẹ́ pupa gbòò tí ò ní kọ́lọ̀ mi láàrin àbí òye wa àdìmẹ́lẹ́ yẹn alhamdulilayi àdìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa la comply tàṣeyàn nínú àwọn ọkùnrin tó jẹ́ mùsùlùmí lẹ́yìn tọ́ka wọ aṣọ tí gbogbo ẹ jẹ́ red colour tàṣeyàn ni bóyá bóyá kò tí ì gbẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam torí ẹ ẹnìkan ni ẹsẹ bá dàbí nu lẹsọ pé máa ń wọṣọ pupa Ibn Qayyim ni kì í ṣe bẹ́ẹ̀ ṣe lérò wípé pupa pupa pọ́nbélé tí kọ́lọ̀ mi ọ̀la láàrin but kọ́lọ̀ mi là láàrin ó túmọ̀ sí pé tí wọ́n bá gbá aṣọ tí wọ́n náà ní ọ ní aṣọ tó jẹ́ red but kọ́lọ̀ mi wà tó là láàrin oṣù àlà kọ́lọ̀ pé pípé red yun agbọn òkè lásán ni wọ́n ti fi kọ́lọ̀ mi là àtàgbọn àtàlẹ̀ oṣù àlà kì í sáà ṣe ní pé play red lọ́wọ́ tẹ̀lé yìí náà ti tún tọ́ka sí pé Zinatullah allati akhraja li'ibadihi wat-tayyibati mina rizq kìí ṣe wọ̀ ohun ọ̀sọ́ ọlọ́run tọ́lọ̀ wọn bá kó jáde fún wa àtàwọn arìsìkì tó dùn tó dùn tó dùn ta ló lè sọ dé wọ̀ sẹ́ni tí ó sọ dé wọ̀. ànábì sọ̀rọ̀ bá àdìsọ́ náà nínú àdìsí kan wọ́n ti wá lójú kòkòrò láti máa wọ́sọ funfun. wọ́n ní ẹ máa wọ́sọ funfun torí kò ń lọ lọ́lá nínú àwọn aṣọ yín òun náà la sọ tí wọ́n sì fi sí yín lára gbẹ̀yìn nígbà tẹ́ bá kú láyé. eléyìí túmọ̀ sí pé ká nínú àwọn aṣọ tó máa fi wá léèrè pé wò lọ́lọ́ lájú kéèyàn ọmọ wọ̀ kọ́lọ̀ wo kí náà dáhùn kọ́lọ̀ wáyé. kò sì yọ ọkùnrin sílẹ̀ ọ̀yọ́ obìnrin sílẹ̀ àyàfi tó bá ti jẹ́ sí láwùjọ kan wáìtì ni gbogbo ọkùnrin máa wọ̀ pẹ̀lú kóbìnrin wọ wáìtì torí pé ká má mú ká má níta alágbájá àlálẹ́kùá ní ti lágbájá rẹ̀ ọ̀rùn pa fúnra torí ẹ̀ olùgbé ní Malaysia lọ́dọ̀ tí wọn kẹ́ bá ti máa rí tí wọ́n bá wá sí hajj àtàwọn Indonesia àwọn obìnrin tí wọ́n àwọn sábà wọṣọ funfun tó bá jẹ́ ìjìlbáàbù náà wọ́n fẹ́ rán irú tiwọn tí wọ́n máa rán tí wọ́n máa rán ní gán wọ́n máa fi funfun rán wọ́n á jẹ́ pé tí wọ́n ràn tí wọ́n tayọ ojúkun díẹ̀ tó ń tún rán sókòtò sí lábẹ́ náà ni wọ́n máa fi wá ìsìn ràn. sọ èdè nù bàtí màmá kan ọmọ Malaysia nínú ìtàkùrọ̀sọ ọ̀rọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wa káńkọ́ ọmọ sọ ó làwọn èèyàn rẹ̀ máa ṣe táwọn apàdà lé ẹ̀ báwo ìpàdé ẹ̀ mọ́ta àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti bàbá kan ti mọ́ta dé lọ́wọ́ ah, àjẹmọ́ka gàtọ́ báyìí pé ah, àbá àti àti. wíwá rẹ̀ a ájì àbà ẹ kéku díẹ̀ ọ̀dọ̀dà. a ń bàtà rẹ̀ yọ tó àbà a àti ọ̀dọ̀dà ọ̀dà báyà má àti òróró àtàtàtà fi ti bẹnu ẹ̀. ọmọ Malaysia kan á sọ fún wa pé nu àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwọn náà ni pé màmá kan wá sí hajj tàtó wá wá sí hajj tó wá délé tó náà fẹ́ máa jábọ̀ fáwọn èèyàn tó rí wọn á ní. Ah! maka maka maka gan ni jẹ ife mbẹ yẹn kọjá àwọn obìnrin máa hunrun gbà ó rò pé kẹ́bì lu tàwọn tó ti pé àwọn obìnrin máa ń wọ aṣọ funfun tó bá ti rárá àwọn ọkùnrin tẹ́ ń lọ wájú rẹ̀ nígbà pẹ́ lómi máa sanra torí gbádùn pọ̀ ẹ̀ lọ́wọ́ àwọn ọkùnrin ah àwọn obìnrin kàyéfì mà làwọn eléyìí wọ́n ti tún ahun gbà ìròyìn tó ń mú lọ ní. tọ́ ẹ wá wo súnà níbi sọ̀rọ̀ àlùsẹ̀lẹ̀ nígbà tí wọ́n ti rí kó ti kọ́mọ̀ láwùjọ pé àwọn ọkùnrin ní máa ń sábà wọ̀ ní máa lọ sí àwọn ilẹ̀ lárúbáwá ẹ̀mí àwọn tí wọ́n khalid tó àbí Sudan tó ẹ̀ríkẹ́ ń bẹ̀ yẹn kọ́mọ̀ táwọn ọkùnrin ní máa ń wọ sọ funfun jàlábíà funfun tó àwọn obìnrin táwọn wá kọ́lọ̀ mi torí táwọn bá ti wọn mú ọ̀dà sábà débẹ̀ ìgbà tí àdìsá nàbì sọlá àṣìṣe kẹ́ máa bá àwọn yẹn ti máa ń gbọ́ tẹ̀lé àyè o bàtà ti ti sọ pé èyí lọ́lá jù nínú aṣọ yìí ni funfun torí pé tẹ́ ẹ bá kú gan-an òun náà ni wọ́n fi sí lára gbẹ̀yìn ṣé eléyìí ń túmọ̀ sí wípé gbogbo aṣọ tá a bá funfun ni ká fi dá ṣẹ́ẹ̀tì funfun ni ká fi dá ṣòkòtò funfun ni ká fi dá gbádá funfun ni ká fi dá bùbá àti sọ̀rọ̀ funfun òun náà ni ká máa fi dá dàńṣíkí òun ni ká máa fi dá dàńdógó bébẹ̀ ni fìlà gan bàtà gan aago gan kóòtù gan okùn tẹ̀síntẹ̀ márùn gan ṣé ṣé bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé alihamudulilayi ìyẹn ni pé àwọn nǹkan tó lọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa wọ́n máa bẹ lórí pẹ̀tọ́ ní gbogbo wọn o àyàfi àyàfi àyàfi ẹ̀wà sọ pupa ta ló ní kọ́ ọmọ wọ̀ wọ́n ní kọ́ ọmọ wọ̀ àmọ́ kọ́ mẹ́jẹ pupa lásán gbò tó wá jẹ́ pupa tí wọ́n là láàrin kò sí wàhálà bẹ́ẹ̀ fọkùnrin bákan náà kọ́lọ̀ mi nínú aṣọ ta ló ní kọ́ ọmọ wọ̀ kò sẹ́ni tí ń kọ́ ọmọ wọ̀ eléyìí tó ṣe pé kọ̀ǹpìlìtì oríṣi méjì ọ̀dà wọn yàtọ̀ sọ́tọ̀ di àwọn ọjọ́ júmùà àti àwọn ọjọ́ ọdún ọ̀kan jẹ́ kọ́lọ̀ green nígbà tí kejì jẹ́ kọ́lọ̀ red ṣùgbọ́n mi nǹkan yìí fi ń yé wa pé kì í ṣe rẹ́ẹ̀dì lásán tí ò ní kọ́lọ̀ míì láàrin o eléyìí pàtàkì tọ́ tẹ́bá rẹ́ nìkan lónìí tẹ́gbóhùn ó ń wò pé àìdáa tiẹ̀ ní kéèyàn ọmọ wọ́sọ aṣọ gbọ́dọ̀ jẹ́ funfun bàtà funfun aago funfun fìlà funfun à àgbègbè ni wọ́n ti rí i ìgbà tí wọ́n bá sọ pé ìwọ ni ká wọ̀ mí mo rò pé yé wa sẹ́yìn kó ti jáwé tóbi bẹ́ẹ̀ ẹ̀ wọ́n ní ọlọ́lá jù ọlọ́lá jù kò pé kọ́ ọmọ wa rò yí pé bàbá wọ̀ mí àtẹ̀lọ̀ àtẹ̀lọ̀ bá wò lè jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ tọ́. wọn lọ́nà bí sallallahu alaihi wasallam tó bá yẹ kí wọ́n lọ sí eid eid al-fitr ọdún tunu àwẹ̀ ni wọ́n ní wọ́n máa ń jẹ tamrad wọ́n jẹ àwọn dàbínù ó kéré jù mẹ́ta lànà bí máa ń jẹ kótó lọ sí eid tó bá jẹ ọdún eid al-fitr sì ti mà ike dàbínù mẹ́ta sọ́nà ẹ̀yìn náà mẹ́ta torí pé ń dẹ́rọ àtijọ́

sọláàtù lára díẹ̀ tó bá jẹ́ ìdùn fẹ́tọ̀ òní bí wọ́n ti jẹun kún tó lọ. ìdí tí wọ́n sì máa fi tètè ṣe sọláàtù tó bá jẹ́ sọláàtù àbùhání ìdùn àbùhání òní pé àti ìjẹun ká tó lọ sẹ́yì ńṣe láàjẹun tá a bá ṣe kíni tá a bá padà sílé ṣùgbọ́n anábì sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ ńlá ni wọ́n fi yé wa ń bẹ̀ yẹn ò mẹ́ta péré yóò sì múnú wọn dúró kò sí ìtókèlè kan lómi subhanallah ó túmọ̀ sí pé ìtumọ̀ méjèèjì náà lọ́wọ́ àbẹ́ pé a ti fi nǹkan kan tẹ́lẹ̀ ẹnu tẹ́lẹ̀ náà tó kí wọ́n á la fẹ́ pé a ti torí rẹ̀ tètè fẹ́ rí ṣùgbọ́n kì í ṣe irú rí ti tiwa o tòun àwọn rí ti tiwa ní ìsìn sábà nítorí pé rí ti ọ̀pá là ṣe ipa tètè ṣe sọ̀lá aago mélòó ni aago mẹ́sàn-án àbá aago mẹ́wàá ṣé gbogbo eléyìí wá yá ó ti pẹ́ jù ó ti pẹ́ jù kí là ń dúró de èyí ìdí àsìkò rẹ̀ ti tó láti ìgbà tó òun ti yọ tó ti gbéra sókè díẹ̀ báyìí níbi kọ́tà to sẹ́wọ̀n àsìkò rẹ̀ ti tó ẹ̀rọ àwọn kọ́tà tó sẹ́wọ̀n tó náì ẹ̀rọ kọ́tà tó sẹ́wọ̀n tó tẹ̀n ẹ̀rọ kọ́tà tó sẹ́wọ̀n tó ilẹ̀wọ̀n bòmí wọ́n tún ní olórí okòókò òdìdè àbí ìmáàmù sálù àlálù àlù aláyé sáńjá náà ni. sẹ́rù rẹ̀ àìmọye rẹ̀ ní ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyìnà wọ́n ti sáwọn ẹrú ọlọ́run sóòrùn. gbogbo eléyìí ọyẹ ká ìpàdé ó ti bá a. wọ́n wá ní dára bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ti máa ń lọ sí Eidul Fitr. ó túmọ̀ sí pé àwọn àṣìṣe kan wà ó àwọn àṣìṣe kan wà tó ń gbé ní ìsẹ́yìn ó gbé Eidul Kabir àbí ẹ̀kọ́ ni ẹni Eidul Kabir tí ọba jẹ́ Eidul Kabir nǹkan Eidul Saghir wọn ò tí ì sọrí abẹ́gbọ́rí wọn ò sọ lédè lárúbáwá rí nàìjíríà gbẹ̀ lárúbáwá nàìjíríà ibẹ̀ láti mọ̀ pé kìnnìkan ń jẹ́ Eidul Kabir ó sì ti wọ ẹnu kálukú àwọn àǹsọ yorùbá wọn sọ lárúbáwá o wọn sọ lárúbáwá nàìjíríà náà wọn sọ Eidul Saghir wọn máa sọ Eidul Kabir àbí Eidul Fitr fẹsẹ máa ń sọ ní lárúbá nàìjíríà náà nù Eid al-Adha inú ìsábà sọ wọn sọ pé kí ni Eid al-Kabir àwa náà wá túmọ̀ rẹ̀ sí yorùbá àti haúsá pé babban sallah àwa yorùbá ní kí ni ọdún ńlá haúsá ní karaman sallah àwa sì ní ọdún kí ni ọdún kékeré kí ló kékeré eléyìí kí ló ní ńlá eléyìí man farqu baynahuma. kò a ní ìdùkà tó kéré tọkàn á dàgbà jùlọ méjèèjì ní òfin ẹ̀sìn Islam wọn dọ́gba àbí òye wa torí rẹ̀ máa kà máa kà tíra dáadáa tó o bá rí tíra dáadáa sọ pé ìdù kò mú wa Islam èèyàn àǹfààní rẹ̀ ní òkè kan èèyàn lọ sí ìd nígbà tí a dé اللهم نويت صلاة عيد الكبير eléyìí orí sọlá ti dé orí sọlá tí wọn tẹ pé yorùbá lọsọ lọ́kàn rẹ̀ pé mo dàníyàn ìdí ńlá oṣù rẹ̀ wọ́n lọ ìdí kékeré là ń kí o kò sí ráńpà láwùjọ wa ó ti wá máa kálukú àwọn àǹfààní tí wọn máa rí nù dánilẹ́kọ̀ọ́ nù pétọ̀ àtibàjẹ́ báyìí lọ ẹ̀kọ́ jẹ torí ẹ̀ tí wọ́n máa gbé òun náà wáyé tó sọ látàkì tó ti pé tó ọkọ̀ náà wáyé tó wọn náà lọ́ọ́ mọ rẹ pé wá ọsọ pé idu kabir ló ń kí kò sí sẹ̀ríà idu kabir ló ń náà wọ́n ní ilé yá ṣé àjọlá wa ni tò eléyìí náà gan àtìsẹ ni torí de lárúbáwá ni wọ́n fẹ́ sọ ni wọ́n wá gbé síbẹ̀ pé èsì ò bọ́ máa wí nù. Eidul Adha èwo lọ jọra wọn mẹ Adha àti fún ọjọra wọn èyí tí wọ́n mú ni Eidul Udhiya. أضحية جمع مفرد ضحايا مفرد ضحايا يعني أضحية so أضحية yẹn ni Yorùbá wa sọ pé أضحية torí pé àwọn ò ní pe bọ́ọ̀dù dáadáa kébì ni wọ́n lè ní àbí òye wa. olùhìyà òtìhìyà bẹ́ẹ̀ la bọ́ sọ àwọn àni olùhìyà bí wọ́n sọ pé ọ̀rẹ́rẹ́ mọ́gàlúbì àbí òye wa mọ̀nkùkùbì àwọn àni mọ̀nkùlúbì wọ́n á pé ìdòl olùhìyà àbí òye wa ẹgbẹ́ ẹgbẹ́ pé léyà olùhìyà àbí léyà tó yé wa bó ṣe wà mí. bá ń bẹ́ lọ tó wá bí wọ́n ṣe máa wí nù lọ́kàn rẹ̀ ńgbà tó fẹ́ ṣe sọ̀láàtù lẹ́yìn pé sọ̀láàtù sọ̀láàtù olóyè àmbẹ́lọ́kọlọ́ ọgbà pé sọ̀láàtù léyà tó yẹ wa àmbẹ́lọ́kọlọ́ ọgbà tó ló súnmọ́ níta ọ̀fẹ́ wí tó kọ́ sọ pé Eidul Kabir lọ. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́. wọ́n lẹ́nu ìṣòlá àti ìjọba àjẹ dẹ̀bí náà máa jẹ wítrọ́ wítrọ́ yẹn ni pé nọ́mbà tí ò ṣe pín fún méjì láì jẹ́ pé kankan sẹ́kù ó náà ní mẹ́ta làánàbì wa amma bi Eid al-Adha ṣùgbọ́n tó bá ń gbé ọdún ọdún léyà ni anabi sallallahu alaihi wasallam wọn yìí jẹ kankan olùgbà tó bá padà dé láti ibi tó ti lọ sí sọlá yóò wá jẹ lára ẹran léyà rẹ̀ èmi ò lẹ́ran léyà tí mo lè jẹun tí ètò lọ sí rí ìní jẹun kúránà bí ìjẹun ń lọ gáwa tí wọ́n bá wá dé ṣe ẹran léyà ní kọ̀ọ̀kan jẹ ìní fún òsì ní kí n lọ jáde rẹ̀ nítorí tó máa ní dandan àfi kíkálukú ọkọ̀ jẹ ẹran léyà náà lẹ́yìn ìgbà tá a bá ti rí ìdìde ní ọjọ́ ọdún léyà tẹ̀mẹ̀ tó ṣẹlẹ̀ yọ jẹ tẹ̀lé fún bèmí àlàyé pọ̀ adẹ́gbẹ́ ọlọ́run ọba lantá lè ṣe bọ̀ wá lọ́rùn a sì máa gbé ọlọ́run ọba kì í lantá èèyàn lè ṣe bọ̀ yẹn lọ́rùn torí ìdè eléyìí báyìí ǹjẹ́ ọ̀ amúni ṣe ń tá ṣe kò ní dá òfin ọlọ́run ọba torí ẹ̀sìn islam ọ̀gbà kájà lè ọ̀gbà kájà ẹran lẹ́ran torí ẹ̀ ẹni tó bá pẹ́ ẹran léyà ní ọ̀pọ̀ jẹ ẹran wọ́n wá lẹ́ran tó pa olùkọ́sí àmì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ nípa ìjẹun tó sẹ́rí tó o bá dé búrẹ́dì ní apára rẹ̀ káàní ó sì jẹ́ kàmí náà ní ojú mi ọ̀jẹ̀ tó bá lágbára. tọ́ba ajínyẹ́jọ́ ọdún kánà yàrá tẹ́sílò lílẹ̀ ìdáyìn anábì máa wẹ̀ o anábì máa wẹ̀ o nítorí ọdún yàtọ̀ sáwọn tí wọ́n jẹ́ pé àwòrán bíi lẹ́ẹ̀ èyí wẹ̀ àbíjọ́ wọn bá mú mi lọ tí ọba sómi wọn máa wẹ̀ yóò túmọ̀ lómi máa wà àmọ́ jẹ́ tí ọba sómi náà kó tiẹ̀ rìn tí òun lágbárí pípọ̀ wọn wẹ̀ lónìí yàrá ló fi wẹ̀ ó túmọ̀ sí kí ewu ẹjọ́ kan so Islam kọ̀kọ́ wa lọ́gùn kọ̀kọ́ wa lọ́gùn kódà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbà kápẹ́ wọn jókòó lẹ́gbẹ̀ẹ́ òun wọn fọ́ dí mu àwọn olùbílẹ̀ ṣẹ́ni fáwọn èèyàn mi wà bẹ́ẹ̀ àtàràmọ̀ kó mo wá sẹ́kí ó ti wù ẹ́ ní ìsinlẹ̀ ti ta ìta ìdọ̀tí gbogbo ẹ̀ lọ́wọ́ lára rẹ̀ sẹ́kí pé tí ẹ bá súnmọ́ báyìí ẹ̀sìn náà fọ́ bomú pé òun náà ní pé kí ló dé torí kó ti máa ti máa sọ́ọ̀tù gbogbo irú àwọn ilé ìkọdá o ẹ kí mùsùlùmí ọjọ́ yìí pé wọ́n bá súnmọ́ wọ́n mọ̀ pé yẹ mùsùlùmí lélẹ́yìí ó sì mẹ́nu àwọn ètò ìpọ́ wẹ̀ ọwẹ́ ọwẹ́ ọwẹ́ ṣùgbọ́n bọ́lọ̀ ti dára rẹ̀ ẹ sì máa gbóòórùn ogun náà ni bẹ́ẹ̀ àwọn àsìkò kan ti lọ́nù gbèsè ayé rẹ̀ tí ò mójútó wẹ̀ sọ irú eléyìí tẹ́ bá mọ́rú ọṣẹ àbí tó lè máa fi sára rẹ̀ tí ò fi máa dín òórùn yẹn pẹ̀lú ẹ̀ràn lọ́wọ́ torí àdìsí anábì sallallahu alaihi wasallam tó sọ pé màní sọ̀kọ́ minkum an yanfa'a akhahu falyaf'al. ẹnìkẹ́ nínú yìí tó bá lágbára láti ṣe kankan sọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kò sí bẹ́ẹ̀. bákan náà láti mọ wípé kò sí ìyàtọ̀ láàrin ìwẹ̀ táwẹ̀ fún rí àti ìwẹ̀ fún júmọ̀ àti ìwẹ̀ fún jànáàbà àti ìwẹ̀ fún háì àti ìwẹ̀ nígbà tá a fẹ́ di mùsùlùmí àyàfi níbi kíni àníyàn nìkan àníyàn nìkan òṣìṣẹ́ tó burú fẹ́ni tí ń wo ọ̀kan nínú àwọn àwẹ̀ yìí ike ńgbà tó bá wẹ̀ wọ́n tán pẹ̀lú omi lásán kó tún wá fọṣẹ fi wẹ̀ kó sinra rẹ̀ gbàtọ́ bá wẹ̀ ìwẹ̀ ìjọsìn tán láì sọṣẹ kó tún wá wẹ̀ second round pẹ̀lú ọṣẹ lọ́nà tó fi jẹ́ pé ìdání ìdọ̀tí ni kíníkà tó ti fẹ́ di fún mọ́ ọ́lá gbogbo ẹ̀ ọ̀fọ́ alùpùpù sinmi ilé ìjẹun ti jẹ mbẹ. wọn làwọn àdéhùn tó wá látọ̀dọ̀ anábì sọlọ láàrin sílẹ̀ gbọ́dọ̀ bí máa ń wọ ìjọ àdúgbò tó lọ sí ẹ̀yìn wọn ò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n wá látọ̀dọ̀ abdullahi ibn umar ibn khattab radiyallahu anhuma wípé ó máa ń wọ ìtúwájú kó tó lọ sí ẹ̀yìn láti máa pé nǹkan ilé yẹn kò lè sọ bẹ́ẹ̀ lásán láì lẹ́kọ̀ọ́ nípa nàbì sí bẹ́ẹ̀ torí pé Ibn Umar ó ń bẹ́nu àwọn sàbí tó jẹ́ pé wọ́n ń tẹ̀lé tànàbì títí débi tí àwọn èèyàn tó pọ̀ tó èyí tẹ̀lé mbẹ̀. ìyẹn nígbà tí tuntun fẹ́ wọ bẹ̀ tòtí Ibn Umar ti máa rìn lọ ní Madina kí wọ bàtà nànàbì ti máa wọ bàtà kí ló dé ó ní ẹ̀rú ń bá

ẹgbẹ́ òkú bí kébí wọn fi bí pọ̀pá àtẹ pékin èyí ṣe bẹ́ẹ̀ lẹ́yìn o ẹ̀ pọ̀pá yẹn èyí ti ṣe nǹkan tuntun èyí ṣe nǹkan tuntun tẹ bá ń rántí nínú Bulughul Maram níbi tí a ti ń ṣe àlàyé ìmára tí yẹn bá ṣe gbẹ̀sẹ̀ ìmára tí yẹn bá tọ̀ ẹni Anas ibn Malik radiyallahu anhu wọn lànà Nabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ lọ ṣe gbẹ̀sẹ̀ èmi àti àtọmọdé kékeré kan bí èmi lọ́jọ́ orí a máa gbé pọ̀pá lọ́wọ́ àtòmí tánàbí sallallahu alaihi wasallam tó fi ṣe mára tó bá ṣe gbàtẹ̀. lọ́jọ́ ìsìnkú pọ̀pá yẹn ti kọ́ mọ́ tánàbí bá tún rìnrìn àjò wọn máa tún gbé pọ̀pá yẹn lọ́wọ́ tó nítorí pé tó bá fẹ́ ṣe sọ́lá òní wọ́n máa ń fi síwájú gẹ́gẹ́ bí sótìrà tó ilé ìjẹba wàá túmọ̀ sí pé ògbẹ́jọ́ àti jẹ́ lè má sọdọ yìí tó bá wí láwọn àti sẹyìn tó gbé yọọ mọ àwọn òpin ẹ̀yìn tẹ gbé pọpá lọ́wọ́ ẹsùn fi tún náà ṣeré báyìí. tòkọ́ làwọn tún kọ́ lónìí wọ́n ní tẹ̀mísí fi sórí pọpá kẹ̀dùkú lò náà lọ́wọ́ gbé tó ń bá ń lọ tó gbé lọ iná lọ́wọ́ ẹ dákun ẹgbọ́n nǹkan ẹgbọ́n àwọn náà ó sì tún ní súnà náà làwọn náà kálukú sì mọ òkú ẹtí ọba ti bẹ́ẹ̀ bá ẹtí ọba ti bẹ́ẹ̀ ní ọ̀wọ̀ náà kábà ó ti pọ̀ jù àṣejù ti pọ̀ jù. ọ̀pá òní Umar ń gbé ká tiẹ̀ ọ̀pá òní Abubakar ń gbé ká. àtàlẹ́ màtí tẹ̀lé ti súnà tó àwọn eléyìí. ọ̀pá òní ẹgbọ́ pé Usman ń gbé ká ọ̀pá òní ẹgbọ́ pálí ń gbé ká. ìgbà rẹ pé táwọn èèyàn bá tẹ̀sí kó àwọn èèyàn wọ́n kàn dúdú láìsí ọpọlọ wọn wọ́n mọ̀ á sọ gbogbo nǹkan ọ̀gá báyìí ni ẹ máa ṣe ọ̀gá yín bó ti ní ẹ máa ṣe nu sálọ gánà tó yẹ lẹ́yìn àtẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àmì ìṣẹ̀lẹ̀. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀rù. ẹsẹ̀ lànàbí máa rìn lọ tánàbí wá ti wá dé ẹ máa gbọ́ àǹfààní rẹ o tánàbí wá ti wá dé ibi tí بين يديه ليصلي إليها wọ́n na ro pọ̀pọ̀ yẹn níwájú ẹ̀ torí ká nàbí olè máa kírun dojúkọ bẹ̀ òní wọ́n fi ṣe sutra bẹ́ẹ̀ àǹfààní rẹ̀ mẹ́rin àǹfààní rẹ̀ pé pọ̀pọ̀ àtàn gbé lọ́yìn òní wọ́n fi ṣe sutra nítorí pé ibi tá à ti lọ sí rí yìí ti lé tí wọ́n kọ́ ẹ̀sìn mọ̀ pé mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam mọ́tíláṣí ṣùgbọ́n mọ́sálásí ni tí wọ́n fi àwọn òpó ogi tí wọ́n fi gbèrú wọ́n sì da àmọ̀ ọ̀pẹ wọ́n dà lé lórí òǹlọ́dà gẹ́gẹ́ bí òrùlé lórí ẹ̀ tójú olè rọ̀ ń bẹ̀ kọ́ ọmọ pààyàn kò sí bójú oṣù rọ̀ ń bẹ̀ tí ò ní pààyàn sòṣùgbọ́n ibi tí ó jẹ́ ẹ̀gbọ́n wájú mẹ́sìdì yẹn tó jẹ́ pé òpó igi náà ní gbogbo ibi tó wà bẹ́ẹ̀ so òun ni ànábì bá àti sílẹ̀ náà la sọ pé ìwọ náà tó ń ṣe sọ láti nísìn tí ògiri ń bẹ wájú rẹ ògiri ní sútúrà rẹ ò tún bùkátà láti gbé ìkẹkẹ síbẹ̀ nígbà tí ìsọ láti tòkó giri tó àwọn wájú rẹ kó tún gbé sútúrà kẹsíbẹ̀ àti ìdùnnú pèlè yẹn. sọ pé ẹ fún ẹnu àlà. nítorí pé ẹnu àlà ló torí ike nítorí pé ilẹ̀ gbáyàwó ni wọ́n ti ṣe rí ìdí inú tí wọ́n fi ń gbé pọ̀pá yẹn lọ́dún ni wọ́n fi ṣe sotra eléyìí túmọ̀ sí pé tá a bá pè bìkan ní mùsọ̀lá rẹ̀ yìí láti lọ́ọ́ mọ̀ kankan síbẹ̀ kí náà máa bẹ̀ wọ́n lè lọ́ọ́ mọ mímbà kan wọ́n kàn mọ́ gbígbà tí yẹn kọ́lé alágbèéká méjì pé kí ni tí ìbá tàṣejù àṣejù èyí ń dàbí ìmọ̀ tó yẹ kẹ́ wá tani ó lò ọwọ́ ẹ̀ kan àyàn méjì láàrin ọdún iná ẹ̀ lẹ́yìn lọ́ọ́ bẹ̀ ń lọ sí náà àyàfi tójò bá pọ̀ tí ọ̀rọ̀ àtúnfẹ́ ká lọ síbi tá a ti máa ń sẹ̀rí ìdíyẹn lẹ́yìn odi ìlú ká lọ sí sọ̀lá tó lè sí skọ́ pẹ̀lú ìjẹ́wé tó ṣe jẹ́ ń ابن القيم ní فإن المصلى كان إذ ذاك فضاء لم يكن فيه بناء ولا حائط. torí gbogbo bí wọ́n ṣe ti sọ̀láṣí rẹ̀ yìí nígbà ilẹ̀ gbayàwó lásán ni wọn kọ́ kankan rẹ̀ kò sí lóbìrì kankan ilẹ̀ gbayàwó ni kò burú wọ́n jẹ́ pé ńgbà náà ti mọ̀ pé ayé tí wọ́n tá a wà ní ìsìn wàhálà pọ̀ àwọn kan lè wá wọnú lẹ́yìn ìdí yín kí wọ́n gbà mọ́ yín lọ́wọ́ wọ́n ní development débi àkàmọ́ awolẹ̀ ẹ̀ràn lásán òbúrúkọ ẹ̀fẹ́ǹsì ẹ̀ lọ́nà tí ẹnìkan òfin ni wàá máa gba ilẹ̀ yẹn máa yín lọ́wọ́ ṣùgbọ́n kò túmọ̀ sí wípé kí wàá lọ máa ma mímbà kan bẹ̀ tàbí kí ẹni tí wọ́n á máa kọ́lé kan bẹ̀ kó mọ́tíláṣí la pè ní kí mọ́tíláṣí ààyè sọ̀láàtì. sọ wọ́n ní pọ̀pá yẹn. وكانت الحربة سترته pọ̀npọ́n yẹn onáà ní sutura anabi wa muhammed sallallahu alayhi wa sallam sani bí wàá fẹ́ ti sọ̀lá tó ciid al-fitr wọ́n máa ń lọ lára wọ́n máa ń lọ lára tó wọ́n ti jẹun kó tó kún lé ṣùgbọ́n tó máa fẹ́ ti sọ̀lá tó ciid al-adha anabi máa ń tètè ṣe. ibn umar ẹ wá máa wò ó ẹ máa ti kí sọ̀lá tó subhi tán. Ibn Umar kò ní jáde wá fún sọláàtì Eid àti tóorùn bá yọ náà ẹsùn pé tóorùn bá ti yọ tó gbèrò òkè ìgbà náà lásìkò Eid ti tó ó túmọ̀ sí wípé èyí táwọn à ń ṣe láyé ìsìn láwọn agbọn bì kọjú wá pé Madina lọ àbí Mẹ́kà tó bá fẹ́ bá sọláàtì Eid káyí pé ní ìsìn yìí báyìí alifájà rí ń yọ láago mẹ́ta àbọ̀ àbáago mẹ́rin àbáago mẹ́rin àbọ̀ lápèjúwe wọ́n ti kó ilé láti bí aago mẹ́ta àbọ̀ wákàtí kàtígbà sí àlùfáàjà rí ọyọ ẹ sì múra rí ẹ wá wá sí mẹsìlẹ láti bí aago mẹ́ta àbọ̀ láti gbéra kó lé tẹbẹ wọn á dé ní aago mẹ́ta àbọ̀ ẹ bá pé a òṣìṣẹ́ ẹ̀kún táwọn ẹrú ọlọ́run ti yára débẹ̀ síwájú díẹ̀ tọ ẹ wá jókòó títí títí tàlùfájàre fi wọlé tàlùfájàre bá wọlé wọn á pè wọn tó bá ti pè fún sọlá á ti sọlá tó sọfì tó bá ti sọlá tó sọfì ẹgbàá ti sọlá tó sọfì níbi aago márùn kù ìṣẹ́jú mẹ́wàá la parí so ó sì ti yé pé òun yọ ní aago márùn kọjá ìṣẹ́jú márùn lápèjúwe àwa ti parí sọ̀látù subh láago márùn-ún kù tẹ́jú mẹ́wàá ó lè padà lé ká lọ múra rí ó lè padà ọ àkọ́kọ́ ọ̀nà wo ló ti ẹ̀gbà jáde má. gbogbo mẹ́sì ti kún sí gbogbo títì kò sáyè má. tọ̀ nígbà tí ọba wa jókòó wa jókòó káńgó ọmọ rẹ ti kí òòrùn ọyọ kó tó bá ti lè yọ tó bá ti lè gbéra báyìí káyipọ̀ yọ gbéra bẹ́ẹ̀ láago márùn-ún ojú ogún ṣẹ́jú mubasharatan ni wọ́n sọ ọ̀sọ̀rẹ́ ìmáàmù ó sọ Allahu Akbar taago márùn kọjú ogún ìṣẹ́jú tó nígbà tẹ bá ṣe sọ̀láṣẹ̀ rẹ̀ yìí tán táà gbégbà yẹn lómi ò tí ì torí nígbà táwọn akókò dé Mẹdínà àrùkú bíi Nàìjíríà ni yàá kìíní tí wọn kó dago mẹ́ta kan tó ṣe sọ̀láṣẹ̀ rẹ̀ tẹ̀. tó ìgbà tí akíkọ̀ọ́ láti sọ̀tẹ̀ tán nínú yunifásitì pé tọ́ka máa múra yìí. nígbà tá a dé ní kíláàsì ànábì sọlá abakọ yẹn ti jáde wọ́n ti parí rí kí ló ń tẹ̀lé no wasting time torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ànábì sallallahu alaihi wasallam wọn kì í lọ ríìdì lára irú ìtawà máa ń lọ láńbí irú ìtawà máa ń lọ láńbí bí sọ pé ríìdì yẹn aago láàmà ńgbà tó tún yà àwọn kan tó ní aká tó ní mẹ́jọ àbọ̀ mẹ́nà à ń tún fà á lọ́nu à ń tún fà á lọ́nu ẹgbẹ́ ẹ̀sìn sọ́dún méje àbọ̀ àbí òye káṣí méje àbọ̀ tó ń kọ́ wọn a lọ àwọn abí tí ọ̀rọ̀ ti wá kù sí ọ̀pọ̀ díẹ̀ kọ́ lọ́nà bá a tún ṣe. Ibn Umar tọ́lá ti jáde ńlé rẹ̀ ní ọjọ́ ní ọjọ́ bẹ̀rẹ̀ sí ṣe La ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa tẹ́lá ìtún débẹ̀ ẹ̀ní máa sòkótó eléyìí náà lẹ́yìn máa wí títí tí máa mọ̀ òfìdè. àbíkẹ́ sọ pé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar allahu akbar walillahi alhamd. tó eléyìí ajọ oríṣi kejì oríṣi kẹta allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd oríṣi mẹ́ta yẹn lọ ẹ máa ṣe tẹ̀gbéè kálukú ọmọ adájí ẹ̀ dé títí tẹ́ fi dé ibi tẹ́ fi ṣe sọ̀lá àtúlẹ̀ rí. nígbà tí anabi sallallahu alaihi wasallam bá wá débi tó ti ṣe rí yóò bẹ̀rẹ̀ sí ní ṣe sọ̀lá àtúlẹ̀ rí lẹ́ẹ̀kan náà ni kò sí tahiyatul masjid kankan wọn ò sì ní pépè fún sọ̀lá wípé wọ́n pẹ̀rún náà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kò sì sí ìkọ́mà wọn ò sì ní sọ pé as àbí òye wa wọn ò ní sọ. wọ́sọ̀nàtò anahu la yaf'alu shay'un min dhalik sọ́nà nípa nàbí ètè kankan nu gbogbo nǹkan yìí. àbí òye wa ìyẹn ni pé gbàtẹ́ bá ti fẹ́ ṣe sọ̀láṣọ̀ lẹ́yìn ẹni tẹ̀lé sọ fáwọn pé as-salatu jami'a àbí as àbùkátà rẹ̀. ìdáhùn èèyàn kan gbọ́ ni Allahu akbar kálukó dìde àbí òní dìde nítorí pé wàá wá láti bẹ̀rẹ̀ sí ṣe o. èsì báwọn yẹn ti máa ń ṣe karambà ní láwùjọ tiwa pé ẹtù sábúkọ́dọ́gba bàbá ìmáàmù ti dé ẹ̀jẹ̀kejì káwọ́ kanra wọn ká má lọ wá jújúra wa lọ ẹgbẹ́ òpè lẹ́yìn sábẹ̀ tí ìmáàmù bá ti dé ẹ tẹ́wárí àwùjọ tí wọ́n bá ti gbẹ̀sìn yé dáadáa níjọ́ tẹ́ ẹ máa lù bá a ti ṣe kọ́ wá nu súnà yìí ọ̀pọ̀lọpọ̀ onífẹ́ kiri ìdìmẹ̀ mọ́ gbogbo ẹ̀ kàn gbẹ̀ ni àfi bí ìgbà tí wọ́n ń pè sẹ́ sọ́jà. ìdí ìmọ̀ ń tẹ̀sí wọn ò wí kankan Allahu Akbar. bẹ́ẹ̀ni tọ́ba di lọ́dún mi tún bọ̀ ṣàlọ́ ẹ̀ ọ̀wà torí pé aslan tẹ́lẹ̀ máa ń tẹ̀lé súnà ìrọ̀rùn wà mẹ́. báwo lẹ́la ibi tí wọ́n ti tẹ̀lé súnà wọ́n gbé ìlú kankan lọ yìí bẹ̀. wọ́n sì ní máa lọ́ọ́ lu sẹ̀kẹ̀rẹ̀ mẹ́ wọ́n ní lọ ọwọ́ tó wà nù súnà náà ẹnì ọ sinimá wí wórówóró wájú yín ẹbẹ́ ẹ̀kọ́ ni tòǹtòrí pé láwọn bòmí wọn máa wórówóró ni àwọn bẹ̀rẹ̀ látòrí gúdúlọ̀ lẹ́yìn náà gba lórí námàdí gba lórí gbogbo gómìnà lẹ́yìn náà gbogbo àwọn ọrùn lẹ̀kẹ̀ orí adé kìnnìkan àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo eléyìí àwọn kí làwọn àti kẹ́ kí làwọn lẹ́yìn kó sọ́jú alé sí tòǹtòrí ẹ̀. tí màá bá ti ọlọ́wọ́ ikọ́ àti bùkátà kan nìkan máa gbó sókè àwọn kan wà tó gbé àwọn náà ti tẹ̀lé sunna alhamdulillah wọ́n wà á sàtẹ́jú ní ọdún wọ́n sàtẹ́jú gbogbo à ń gbó lè má mú o ẹnì kan bẹ́ẹ̀ ọlọ́wọ́ ikọ́ kékeré tábìl tábìl àgbó lè má mú mẹ́ta ti lè má mú láàájẹjẹrẹ náà ìhà rọ̀bìrì sọ̀tẹ̀ ẹ̀ torí pé à ní tẹ̀lé súnà kọjú ọdún tó dé táwọn àtàkùjọ ọdún bá padà di ẹ̀ lọ́la ojoojúmọ́ náà la máa tẹ̀lé súnà. ẹ̀jẹ̀ ọjẹ́ pé gbohùngbohùn táǹtara rẹ̀ kò gbé náà wá àwọn èèyàn sì ní láǹfààní láti níbikíbi tó bá wà ẹ̀rí fúnra rẹ̀ náà láti ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn wa kọ́ràn wa lọ́wọ́ lórí àti lè máa fi dáǹgbọ́yé sí wa o kó jẹ́ àwọn fi dáǹgbọ́ ní àwíjàre rere fún wa jọ gbé dàgbé àná kọ́ máa ń tẹ̀lé balẹ̀ jọ àbúrò. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك